Confirm. go, Chris, thank you. My money. What money? Owó ọjà tí mo ṣe gbé fún ẹ́sìnsìn. <laughs> Chris, kì í tó ń ṣẹ̀fẹ̀ náà. Mi ò jẹ́ lówó kọ̀ọ̀kan mo rántí ọjà mi tó bọ́ sọ́rọ́ ẹ̀ three years ago ńgbà tí lọ jẹ wá a máa fi lè di adéṣe ní bàǹbà ṣe. You're joking, right? Do I look to you like a joker? Of course I am serious. ọjà tó wà láàrin mi àti ẹ three years ago kò yẹ kó mọ̀ pé yẹn ti di ilẹ̀ báyìí come on stop joking fún mi lówó mi kí n máa lọ mo ti gbé ọjà fún ẹ gbé owó mi fún mi. Or else. Or else what? Màá gbé dààmú bá ẹ ni. You know as e dey go now. Tí ogun da omi ò bá ṣojú ẹ, ogun bí afa ṣojú ẹ náà. Gbọ́jà yẹn fún mi. Ò ń lérí ikú pogun. Ò ń lérí ikú sọ́ba. Do you want to die? No. Do you want to die? I am already done with this deal. Then bring it on! Báyé ṣe wọ́n, kò máa yé ibi 是不是？ bá ti róbìnrin tó ń bóbìnrin ṣe ayé ayé. ti wà ládùúgbò yìí you guys need to be vigilant especially gbogbo èyí tẹ́ ń gbé níbí báyìí ilé yìí gangan lòkú wà òkú we say no to you we campaign against you fi àwọn àlàyé sílẹ̀ kí òkú máa ṣe òkú ẹ̀yin ará àdúgbò ẹ má sùn ẹ má ṣàtúpara ẹ ní láti mọ̀ pé òkú kan wà nínú ilé yìí ẹ bóyá kí gbogbo wa gbẹ́nà sìgá síta ká lè òkú yìí kúrò inú ewu lẹ́wà. Oku is in this house. Oku, I want to have a conversation with you. I mean, come out now. We say no to you. You a freaking idiot. Oku, why to hypnotize ọ̀rẹ́ mi? Ọ̀rẹ́ mi lẹni tó mú gẹ́gẹ́ bí ìyàwó tó fi agbára òkú mú mọ́lẹ̀. Ẹ má sùn para o. Yòókù wà ń bíbá yó. Let's join hands together. And we say no to the ghost in this environment. If you are in this environment, let's join hands together we say no to this goals in this environment òkú ló fún wa ní problem ládùúgbò yìí no way leave my friend alone Oku, tó bá you come out you come out yes ó yeah nice one nice one Oku. oh Oku. this is all you got i'm gonna campaign against you no to òkú ìwọ hypnotize ọ̀rẹ́ mi right you think i'm mad everybody ṣé kí n gbé àdúgbò yìí ni ṣé àlára àdúgbò bí ni àdìkẹ́ wá pa òkú come here come and face me òkú i got the freaking power release her come release her release her òkú come òkú come òkú come òkú come òkú come we not joking in this area òkú. Okay? thank you brother god bless you ṣára àdúgbò yìí nìyí. ṣé mọ àwọn pípù yìí. àwọn kọ́ ló yẹ kẹ lò ṣé mọ ẹbọra tí ó wà níbí yà ṣé rí òkú ó wà ládùúgbò yìí. òkú. òkú gangan ẹ̀dẹ̀ ní ìdásí wọ vigilant ó hypnotize ọ̀rẹ́ mi ṣóyẹ yín. àwọn èèyàn ló ń gbé bíbá ẹ. no way òkú ni no you read my lips òkú òkun gbẹ́bí. àwọn ará àdúgbò yìí ní láti wọ careful because tí òkú bá ń gbélé it's not good for your health it's not good for your children ni mo ṣe ń campaign against òkú tó wà ń bí ẹ jẹ́ ká sọwọ́ pọ̀ ká lé òkú yẹn jáde. ẹ fi ariwo disturb wa ní community. oh mo mọ̀ mọ̀ ah no i'm aware ṣé mo reason tí mo ṣe ń ṣe tí ìjà òkú bá dé community yìí ní kọ̀ọ̀kan ló máa sunkún the whole country ó máa affect humanity ṣé ibẹ̀ ṣe ń wò mí yìí i am fighting for humanity bẹ́ẹ̀ ni mo dá ṣe ni ìjọba kọ́ ló rán mi because tí wàhálà òkú bá dé òkú máa fún gbogbo ẹ problem tó bá dé ti boil down to your society goes down to the community once it goes to the community it goes to the state and from the state to the federal and I am here to say no to Oku. òkú tó wà ń bí ìbàyẹ̀ yẹ kó jábọ̀ ni ó yẹ no inú ń bí mi ni. community ilé mi gbé àwọn alàyè ló dẹ̀ gbé ibi kò ṣòkò. èmi ni mò ń sọ fún yín read my lips uncle I'm talking from data bẹ́ẹ̀ ṣe rí mi yà work with facts and numbers mò ń sọ fún yín ni pé òkú ni àwọn tó wà ń bíbà òkú ni yà. Yeah anyway ẹ jẹ́ kí n fún yín lá advice ajá wà bíbá. ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ pọ̀ ẹ dé ajá yẹn tí ajá bá ń gbó òkú ò ní fara rọ ẹ tú ajá sílẹ̀ kò ní òkú. advice máa fún yín ni pé ajá tó wà bíbá tó bá dẹ̀ jáde kó má yẹ pé òkú tẹ̀ ń sọ yẹn gangan ó yẹ kó ti yé yín ok advice mi ni ẹ fún yín. advice fún mi lá advice òkú ajá. sísá tẹ́jọ ẹ káàárọ̀ mà. ẹ káàárọ̀ mà báwa náà ti. ó fà ìmọ̀. Eh, eh, ẹ tẹ̀ dúró ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá eh, ẹ wá ẹ wá ẹ̀yin tí ẹ máa sọ pé kò sí kan tó jákúdáyà kọ̀ọ̀kan bì kan o èrí ṣíṣe ẹ̀ fídíò tó ń ṣẹ̀ lórí social media lánàá. fídíò náà mi ò rí nǹkan kan. ẹ rí nǹkan kan nǹkan tá a máa sọ fún yín nìyẹn ó ní gẹ̀ẹ́ kan ló bá post ẹ̀ ó ní bọ̀bọ̀ yẹn ó ti kú rí ó wá padà ẹ má wọlé tí bá fẹnu sọ fún yín kò lè yé yín jẹ́ kí n fi hàn yín lórí fóònù. ilé yìí gángan tá a fẹ́ ṣe òye mi mọ́ àṣìṣe méjì mo ti ṣe láyé mi àṣìṣe kínní òun ni pé mo nífẹ̀ẹ́ àṣìṣe kejì tí mo ṣe mo lọ bá mọ́mí ẹ̀ àjọ gbìmọ̀ pọ̀ ayọ̀ ẹ̀fẹ́ ni ọlá kúrò lọ́kàn ẹ̀ adé fi tọ̀dọ̀ mi sí àṣìṣe mi. sọ bẹ́ẹ̀ ni kò kí n ṣàṣìṣe ṣe bẹ́ẹ̀ mi náà rí ẹ pẹ̀lú ẹ báyìí ẹ mo nífẹ̀ẹ́ ni ìwọ náà dẹ̀ nífẹ̀ẹ́ mi. àṣìṣe ńlá ni ẹni ọlá ló wà sálẹ̀ yẹn tó ń pariwo òpó ará àdúgbò ló ti mú kọta sí tí létí jóná. èmi ń ro tí n tó jẹ́ pa wá forí pamọ́ náà ní níbi àyè ní first place jẹ́ ká kúrò bíbá jẹ́ ká sá lọ sí bọ́ọ̀mù ìtàn tí mo wá kárí lókèétì. we work kò síbi tá a fẹ́ ságbà àti cast ní dẹ̀ láǹfààní láti lójú mi ah. kódà tí bá láǹfààní láti lójú èmi kan tó bá rí ọkùnrin mi pẹ̀lú ẹ̀ máa mọ̀ pé mi náà ni. o lè fi mí I have to go. I have to go. No, baby, you can't say that. Oh, le fi mí lẹ̀. I have to go. So tó ṣe ń pariwo. Ṣùgbọ́n tó ṣe ń pariwo. A ní kò fọ̀rọ̀ ẹni ọlá lẹ̀. I have to go. No, no. I have to go. You can't leave me. O lè Eh? O lè lọ. Ó dáa tó Eh? fẹ́ lọ. Ìfẹ́ tó ti wà ní kọ́kọ́ yọ kúrò nù yọ kúrò tó bá jẹ́ kó fẹ́ fi mí sílẹ̀ wà ní láti yọ. wọ́n mú mi kí n yọ àmọ́ kò ṣe ń ṣe mọ́ aṣọ ọ̀bọ mọ́ yẹn mọ́. má ṣe báyẹn fún mi don't do that to me tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn fún mi èmi ò nílé ayé mọ́ nìyẹn mi ò lè gbáyé I cannot cope without you tífẹ́ bá ṣì wà lọ́kàn mi ìfẹ́ ló máa pa mí jọ ṣàánú fún mi má ṣe báyìí fún mi jọ ṣàánú mi má ṣe báyìí fún mi bó ló fẹ́ kí n ti bẹ̀rẹ̀ Ọlámídé please. mọ́mí náà ti gbọ́ wọ́n ti gbọ́ ló ṣe ń pè wọ́n ti gbọ́ káyọ̀dé mo gbọ́dọ̀ sòótọ́ ọ̀rọ̀ fún ẹ mi ò wà happy nígbà tí mo gbọ́rọ̀ ẹ no lórí social media mo ti rí i pé àwọn tó ń gbélé mi òkú ni kí ni mí nìyẹn tó ẹ̀ mọ̀ yẹn wá bì náà. sir bó ṣe rí mo explain fún yín nílé lẹ́ẹ̀kan ẹ̀ sá. Ah. lady yẹn kàn ṣe àti bàá lórúkọ jẹ́ ẹni. nínú ilé mi ah, èmi ò láìkẹ́. i will try our possible best láti make sure pé everything wà right, sir there's oh. nothing like that. Yeah. are you sure. bẹ́ẹ̀ni sá. okay okay gọtẹ mi fẹ́ suggest lélẹ̀. no problem. nígbà tí o ti fọkàn mi balẹ̀ pé kò sí nǹkan tó jọ nǹkan tó sọ tèmi náà dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tó jọ tèmi mo gbà yín sílé nǹkan tó máa ṣe fẹ́mi rè oh. hmm? ṣé ọmọ nǹkan tó máa ṣe fẹ́mi wà wá ṣe fídíò láti kàńtà nǹkan tó sọ yẹn wà á ṣe fídíò láti debunk nǹkan tó sọ yẹn wípé ilé ìwáyà láti ta wáyà gbogbo ẹni o wípé ilé yìí o kò sí òkú right. Oh yeah, mi sá. right. i'll do that. please do that. i will. Um, jọ ẹ jẹ́ kí n fi do the video very soon. no problem. so to bá ti ṣe kọ́ send ẹ̀ sí mi màá uh, correct ẹ̀. i will. ẹ ẹ ṣe ni correction bá wà mẹ́. ẹ ṣe all right. yes sir. ah irú rubbish wo nìyẹn <laughs> ṣé wọn mọ iye owó tí mo fi kọ́ bí? ah okuke. Nibo. níbo. mo ṣẹ̀ṣẹ̀ rí pé kí n wá wo ẹni ìta ló ń bá sọ̀rọ̀. bàbá landlord ni. kí ni tó kù ṣẹlẹ̀. Eh, ọlá àwọn orílẹ̀ àwọn ní orí internet and pé òkú ló ń gbélé àwọn àná eh. wọ́n dẹ̀ ní kí n ṣe fídíò láti debunk ẹ̀. ẹni ọlá eh. kí ló ń fi ṣe sọ̀rọ̀. ẹni ọlá ti dé òun àti bàbá landlord ẹ̀ dẹ̀ máa pàdé o ah. mi ì dẹ̀ ti géètì yẹn. gate. èmi lọ́lọ́run jogun lè fún ọ lálọ́ọ̀dù bí lèmi. oh congratulations. thank you. ẹ̀yin gangan ni mo wá rí. ṣẹ́rí ilé tí ọlọ́run help yín tẹ̀ kọ́ ìkò ní dá ó jẹ́ ìrì ló máa wò. Ah, ah. kí ló ṣẹlẹ̀. kì í ṣe pé orí omi lẹ kọ́lé sí that's not that's not the point. okay. the point is òkú àánú lẹ́yìn. ilé wo. ilé tẹ wàyí gangan lẹ́yìn ìyẹn gangan náà mo wá àdírẹ́sì òkú lèmi èwo nu wọn gangan ta lòkú nu wọn. Ah, mo mọ̀ pé duplex ni so èèyàn kan tó ń gbé lọ́dọ̀ yín náà ni àmọ́ kì í ṣe tóbìnrin o ọkùnrin gangan. káyọ̀dé dúdú oh, báyìí. that's the name òun gangan ni. Ah, ó ṣe ẹ bá sọ̀rọ̀ tó ń sin ó ní kò sí wọn tó jọ. ah okú lẹ bá sọ̀rọ̀ no tẹ bá fẹ́ really prove me wrong ẹ̀yin ẹ̀kan ṣe bí pé máa ń mu sìgá ṣe máa ń ṣe ṣíṣà ọ̀ká kan ṣe oh, ẹ̀ ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀. Oh. díkì ní mi church. ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò mí i work with statistics and numbers ẹ tí ẹ bá fẹ́ doubt ẹ ẹ pé ẹni kó wá kojú mi ẹ pé. ìyẹn káwọ̀ dé. exactly i'm here i'm ready ẹ pè pé kó wá fèsì ah, ah. kó wá bá mi sọ pé mo ṣòkò náà mo dúró. ó deny gbogbo nǹkan yìí. èmi sọ fún yín pé kẹ pé kó bọ́tà òkú fẹ́ fẹ́ lọ pé. ẹ àbí ká mọ̀ báyìí máa ṣe. ẹ má lọ pè lórí fóònù ẹ wọlé lọ ni màá dúró síbẹ̀ máa. yeah i'll be here i'll be waiting i'll be waiting. okay okay. Káyọ̀dé. Play! ẹ gbà mí ah, láti ìrọ̀lẹ́ tí mo ti ń gbá lẹ́kùn bí wá wá wá ọ̀rẹ́ kí ni nǹkan tó lè advice mi báyìí. advice yìí báwo. Ah, ṣé kò ti máa jọra àwọn báyìí nǹkan tó ń sọ pé ó ṣẹlẹ̀. kò tiẹ̀ sá advice nǹkan tí mo lè fún yín. Ah. ẹ tó ń pè lókun gan kò dì bọ́ǹkì pé òun kì í ṣòkù ó ń wùwà bí òkú mẹ́ni. nǹkan tó ń dùn mí gangan nìyẹn ó ń wùwà bí òkú tó gbà tá a rí gbogbo àwọn pictures ẹ̀ lórí social media rẹ̀ sọ fún pé ok mo wá bí ok nǹkan báyìí ló ń sọ o ó dẹ̀ nírọ́ kò rí bẹ́ẹ̀ ok ṣe fídíò lè nǹkan tẹ́mi àtẹ̀jọ sọ láti ìrọ̀lẹ́ nísìnyí kò sí gate kò sí ẹ̀ kankan. ẹ jọ ẹ wá nǹkan ṣe sí i because everybody akọ̀ máa wá bíbá ilé òkú níbí ilé òkú níbí a nísìnyí mọ́nú ilé ìyá wá bíbá a máa cause nuisance bíbá ilé òkú níbí. young men gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ ni mò ń gbọ́ but kò really kàn mí actually but as for me tí mi ò bá mú ọ̀rẹ́ mi kó ń bẹ̀ yẹn then i'm not leaving èmi àti òkú máa fojú kanra wa mo máa gba ọ̀rẹ́ mi tó wà lọ́wọ́ ẹ̀ because ó hypnotize ẹ̀ ní so mo máa gbà tí bá dẹ̀ ti gbà then that's when i can leave but before then <laughs> kò sí nǹkan tí mo fẹ́ kò ń bí fún. ìwọ tó tiẹ̀ ń dùn mí ni pé èèyàn kan báyìí ló máa ń fọ́ lójú nu ilé wọ́n á dẹ̀ sọ gbogbo àwọn tó ń gbélé da ilé afọ́jú ah, ìgbà wọn nǹkan pé ilé òkú rèé. ilé àwa lọ là á dúró síbí bàá akọ̀wé akọ́sí new sars ilé òkú ni bí ilé òkú ni bí ìgbà wo la fẹ́ ṣe ẹ̀dà a nísinmi náà nínú ilé. nu ẹjọ́ yín kàn mẹ́rin òkú tẹ gbà sílẹ̀ ni sẹ́yìn ni agent ẹ gbélé fòkú ni nǹkan tó máa ń sọ nìyẹn you do background check yeah that's it ẹ̀ẹ̀kan kí n gbàyàn sílé bẹ́ẹ̀ ẹ yẹ kẹ́ ṣe background check ká lè ṣe background check ni ẹ̀yin máa gbòkú sílé ni ẹ kàn fẹ́ sọ young man yín lẹ́nu ní this landlord àwọn lọ́ra àwọn lọ́ra lẹ́nu àwọn lọ́nilé kálẹ̀yìn náà ní iléeṣẹ́ máa gbòkú sílé. mi ò rò bóyá mo bá ń wí mà mi fi pé bóyá yìí ni mo bá wí. kẹ́ẹ̀. oh sorry then kẹ́ <laughs> ó ga o kí ọ̀dọ́ ti kọ́lé ẹ̀kọ́ tó di wàhálà. ibi ayédèjì kan kò yẹ nìkan ẹ wá ṣẹlẹ̀ nínú ayé ilé ayé tàwa yóò. oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú ayé ilé ayé tàwa yóò ó lọ fà àwa ènìyàn inú ayé ẹni àìmọ̀ ẹni tán yẹyẹ ó tó nǹkan ọlọ́run nìkan láyé o àdìtúpa nínú ayé nínú ayé Elédùmarè nìkan ṣe bóun láyé. Exterior of the house, yeah. This is where the ghost lives. So. This is the street that leads to the house. gbèsè ilé ayé táwọn èèyàn ó lọ fà á. Ẹniọlá. yà oh baby ṣe ah my baby my baby come to me come to daddy oh. calm down please. Eh? you left me. you left our song. ní sùúrù Foku Akudaya. Amy, huh? see, I have some things I have to explain to you. Explain? Yes. Ah, okay. Yeah. Um, Shuri, mo understand eh? Hmm. Mo mọ timbo, tó ti ń bọ̀, mo dẹ̀ mọ ibi And I just want to first apologize to you. Mm? Okay. First, I want to apologize and say that I am sorry. Eh? Má bínú wípé mo fà ẹ́ sínú géèmù yìí tán. mo ń gbọ́ no no express yourself. yeah like pé bí pé mo fà ẹ́ sí tán èmi wá you know your shock lẹ́sẹ̀ èmi wá padà ṣé you get. I'm, I'm very no I'm I'm apologizing for it I'm sorry. It's okay. Yes. Um ọmọ um, um, okay. nílé ayé yìí èèyàn máa ń ro nǹkan èèyàn dẹ̀ máa plan but Ọlọ́run ló ní déédéé rà Ọlọ́run ọba nìkan ló exactly tẹ bá ti fẹ́ bà yéèyàn jẹ́ lẹ máa lọ sórí bẹ́ẹ̀ you know it's okay. nǹkan tí mo ń try láti sọ ni pé Ọlọ́run nìkan ni master planner òun ló ló ní gbogbo ètò lọ́wọ́ oh, so bí mo ṣe plan ẹ̀kọ́ ni o at all but you know when God just says something we humans we can only obey eh? so ṣòdè rí ọkọ mi tó wà nílé yìí o ti ń personalize òkú no láàrin mi àti ọmọ ọkọ àjọ ọmọ òkú ni mm-hmm. you know you are aware. ẹni mi sọ̀rọ̀ okay. òun mm. láyọ̀ mi òun mm. ni dùnnú mi mm. and bó ṣe wà yẹn i cannot leave him for anything mm. and and if i would advise tó o bá ní bínú ṣorí bí mi ṣe ti rí ọkùnrin tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ mi tó ń ṣèkẹ́ mi yìí if you look within your environment mo pọ́kọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló ń trip fún ẹ tí máa fẹ́ fẹ́ sílé and all of that so o kò lè mú kan you know and get a life start a family. I should get a life. no like ó yẹ kí n kàn tí mo sọ yìí. yeah as a low life tí ò láyé. no no that's not ayé ti bàjẹ́. let stop. no you are wishing me well it's okay no it's okay. so i'm i'm just saying ọkọ mi ni. okay. and I'd want you to just fìjà fọlọ́run jà let's just rest this case, please. Okay, but we accept open your money. Any street, mo mọ̀ pé orí mi hmm? Okay. mumu. You know these things happen now. You know, no oh, man. Oh, normal happen, yeah. Akuda, yeah, kind of thing, right? Is that something like that, kind of? Ah, yeah, <laughs> no so, problem. But what dẹ̀ it happen náà nìyẹn. Okay. Ah, there ring kankan contact a Okay. So just please let me be happy with this man. I love him. Akudaya or no Akudaya, Oku or no Oku, anything mo fẹ́ lo gbogbo ilé ayé Please understand. You love him? Yes, I do. So, I'll... what happens to me? No, Any. I'll be seeing you around. You're my G forever, my main guy, Any. Me now? Annie. What happens to our son? Any, take care. Just say hi to him for me, kiss him for me. No, what should I tell them? Um, um. you are gone, right? No, I'll see you. I'll see you around. The barrister husband, right? But look, oh. kò see the thing fi ń jẹ breakfast. <laughs> Wọ́n serve mi lódìdí. Baby, the love of my life. JD no rota mu e men, no ro JD men. Okwabi, you chose a ghost over me. No. Akudaya over me, right? No, it's okay. It's okay. ń ah, ṣe òun àwọn orúkọ jésù kò kún gbọdọ̀ ṣẹ́gbọ́n mi àwọn jí mi. mi ìfẹ́ dalẹ̀ community tí mo wà. Hmm. blood is thicker than water nǹkan kò gbọdọ̀ ṣẹ́gbọ́n mi. see. Mm. Ah. Hefty. Home girl. Ilé ò gbọ́dọ̀ bàjẹ́. And girl must be satisfied. Kí ló ń ṣẹlẹ̀? Ṣorí reason tí mo ń pè ẹ́ lálẹ́ yìí. Mo bẹ́ẹ̀ lórúkọ ẹni tó kọ́kọ́ dá F-square sílẹ̀ jọ nítorí Ọlọ́run. Mo fẹ́ ká back off kúrò lórí gbogbo plans tó wà nílẹ̀. so kí ló máa ṣẹlẹ̀. ní sùúrù kò gbọ́ tèmi ní sùúrù ṣé òkè nísìn ṣé ìdùnnú tiẹ̀ ló máa jẹ́ kájọ lùsẹ̀ gbọ́n mi. ft ṣó ya wèrè ni stop ẹ the fact kò jẹ́ yín lọ mi mo máa ń respect ẹ kò mí pé mi ò lè bá ewu yóò ya wèrè ni are you mad at something. ní farabalẹ̀ farabalẹ̀ ó mọ nǹkan tó máa ṣe fún mi sí mo fẹ́ kó bá mi ṣe fídíò kó wá post ẹ̀ sórí social media kó o ṣe fídíò kó post ẹ̀ wípé ẹ̀gbọ́n mi ò bókun gbélé nǹkan tí mo fẹ́ kó bá mi ṣe nìyẹn jọ nítorí ọlọ́run. wọ́n bí ó dà kó yìí mú violence wá i'm not a preacher of peace i am in that post tínú bá bí mi kò sí nǹkan tí mi ò lè dá lára ó ya wèrè ni wọ́n fẹ́ kán sáré gbé ẹ̀gbìn ni. ni. what are you telling me ṣé torí mò ń ṣe english fún ẹ màá sáré gbé ẹ débẹ̀ sí ẹ̀rọ àbàyàpọ̀ lórí burúkú lélẹ́yìn ni ó àti lọ àti bọ ni ò jẹ́ kẹràn ọ̀jẹ̀ gbádùn rádaràdà ló ń gbẹ̀yìn eré ṣùpá tẹkún tẹ̀jẹ̀ lọmọdé ń toko labẹ́labẹ́ bọ̀ ó já wèrè ni ó fẹ́ ó fẹ́ ká yẹ bàjẹ́ ní tẹkún tẹ̀jẹ̀ kan máa sáré ké fún ẹ ó ń ṣí eré ni má bẹ́ẹ̀ mi dẹ́rọ èèwọ̀ rè bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ ó já wèrè ni wọ́n máa gbàgbé gbogbo community àbí ayé community kan fẹ́ bàjẹ́ ni what are you telling me. coscom meeting ṣá. kí ló ń bá mi sọ no i'm not patient enough àbí you are telling me i'm not patient enough tí mi bá tó bá jí nǹkan tó bá wù mí ni màá ṣe àbí kí n tún lọ gangan ni. Oh, oh, Hello guys, my name is Tinuola Uriyomi. How are you guys doing? So now, quick one. I'm here to tell you about one short video that was going viral on social media wípé eh, ẹ̀gbọ́n tèmi ń bá òkú gbélé àbí nǹkan kan bẹ́ẹ̀ irọ́ ni o ẹ má dá lóhùn kò sí kankan tó ń jẹ́ pé bóyá ẹ̀gbọ́n mi bá kú dá kankan gbélé girl tó ń ṣe fídíò lórí Instagram òun àtẹ̀gbọ́n mi ọ̀rẹ́ ni wọ́n so kò sí kankan tó ń jẹ́ pé bóyá àkúdàáyà àbí anything wọ́n jọ ní issue ní past tẹ́lẹ̀ torí ẹ̀ ló ṣe wá make video yẹn láti lè get back sí ẹ̀gbọ́n mi as a matter of fact ẹni tó ń pè lákùdá àyà yìí òun àti parent ẹ wọn ti jọ wá mọ family wa rí àtijọ́ ṣe mọ mi mọ ẹ so ẹ má believe ẹ òun àtẹ̀gbọ́n mi gan ọmọ tó get married very soon anything else tó bá post sórí social media lẹ́yìn tí mo ṣe fídíò yìí ẹ mọ̀ pé irọ́ ni kò sí nǹkan kan tó jọ kò sí òótọ́ kankan níbẹ̀ ẹ má believe ẹ o ẹ má believe ẹ kò sí àkùdáyà kankan níbi kankan o ẹ má believe ẹ o. Thank you. See you guys next time. So any updates about Siri, Matuje Kemi. Thank you. What's up? Quick one, i am here to debunk ah. a video that one lady was shouting to ń pariwo social media pé òun pé ẹ sí tání bá òkú kan gbélé àbí nǹkan kan mo fẹ́ sọ fún yín pé the video is not real. nǹkan tó ṣẹlẹ̀ ni pé sísítà mi àti gẹ́ọ̀ yẹn ẹni ọlá mi nípò ẹ̀ òun àti sísítà mi wọ́n jọ ní issue like issue kan tó ti ṣẹlẹ̀ ní past so she was trying to make the video láti get back sí ẹ̀gbọ́n mi. the video is fake there's nothing like pé bóyá síta mi bóòlù kò gbélé àbí kankan as a matter of fact ògùn tẹ́ni yẹn ń sọ ìyẹn ni ọlá ògùn tó ń sọ òun àti ẹ̀gbọ́n mi wọ́n sì jọ wá sí family wa wọ́n sì jọ wá mú àwọn parents mi as a matter of fact they are getting married. are you joking? èmi no fc is trying to set me up right o oh, ìwọ ló ń debunk you are debunking right o oh, sọ̀rọ̀ ẹ di debunker o oh, sọ̀rọ̀ ẹ di debunker kò sí problem kò mọ̀ pé mo ní knockout i would put the knockout on social media tí bá gbé knockout yẹn sórí social media gbogbo ẹbí yín ayé yín bàjẹ́ nìyẹn no i'm going to deal with you accordingly me ft hell carry men no carry men no way. voice ẹ ló wà lórí fóònù yẹn tí ìwọ fún ẹdẹ confam ni pé òkú lọkọ tó fẹ́. I didn't, I didn't know mi mọ̀ pé ṣe ló record mi mi ò mọ̀. kò sí bí ẹ ṣe ń ṣe fẹ́ sáré tó tó bá débì kan ó máa rẹ̀ Fíkáyọ̀ ó ti rẹ̀ mí. This is the end of the road for us. <laughs> See, mo gbà pé not tọ̀dọ̀ tèmi relé bó ṣúrí a we find a way around it we will. we can find a way around all these things. We shall be people, kò báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí òun nínú àsìkò yìí kò sóorun lójú mi rárá. tó o bá rẹ́ni tó ń yán ó ṣe é ṣe ó jẹ́ ibi ló ń pa ẹni náà àbí kó jẹ́ ọ̀run ló ń kùn kò ṣẹ́bi kó máa yán. kò ṣe mí pé kí n máa yán débi kó máa kùn mí ilé. fèrè sórí condition báyìí mi ò ní oorun olùfẹ́ oh, mi mo fẹ́ tọkàntara àní okùn ìfẹ́ wa kò má má ní í mo fẹ́ tọkàntara. ìfẹ́ àárín wa ṣe ló dàbí ọ̀rọ̀ ọwọ́. ìfẹ́ tí ojú ní sí ọwọ́ ìfẹ́ tí ọwọ́ ní sí ojú o tí àwọn bá gbàgbà ọ ojú á máa sún mi àánú ojú á wá sọ wá ọwọ́ wa náà mi di ojú. tí o mi tẹ̀lé. ọlọ́lùfẹ́ mi mo fẹ́ ọ. máa ń ṣe fìgbà kan fi mí sílẹ̀ onítẹ̀mí o mi dé. Ọlámidé. tí wọ́n tún wá ṣiṣẹ́ yìí ibo lọ́lámìdé wá gbà lọ báyìí ọlámìdé ọlá ọlámìdé ọlá. ọkọ mi ọlámìdé. Ọlámídé. Ọlá. Ọlámídé. Ọlámídé Ọlámídé Ọlámídé Ọlámídé Ọlámídé Ọlámídé. olólùfẹ́ mi mo fẹ́ tọkàntara. Ọlámídé Ọlámídé Ọlámídé Ọlámídé. dàbí ọ̀rọ̀ wọn. ìfẹ́ tí ojú ní sí ọwọ́. òkú ìfẹ́ mi àti ẹ dé báyìí. ìfẹ́ tí ọwọ́ ní sí ojú o. tí àwọn bá gbàgbá o ojú á máa sún mi bọ́lá ò ṣe fẹ́ ṣe ṣe kọ́ ọwọ́ wa di ojú ọlọ́lùfẹ́ mi mo fẹ́ ọ. Ah, ṣé bí wọn kàn fi mí sílẹ̀ onítẹ̀mí o. ọ̀rọ̀ mi just fix this thing. Olamide, let's fix this thing. Where are you? I know you can hear me. Olamide. Olamide. Olamide. Tinú, ẹ mú dáràn. Tinú wo? Kì í ṣe òun ẹgbẹ́ ìdílé yìí. Gbọ́ ẹlẹ́dà mi o. ó dé ìṣàlàyé fún yín jọ yẹn pé kẹ́ ẹ yé pósì kẹ́ yé pósì o olófẹ́ náà rẹ̀ sọ bíbá ìpẹ́ni tóun fẹ́ àkúdà ayá ni o mo ṣàlàyé tó wà mo gbé gbogbo àwọn ọ̀rẹ́ mi àti rí i ah. Ah. tinú olóòmọ ibi tó ń gbé. ẹ mú mo bèbò ibè yìí jìn. ìbá jìn ibi tí mọ́tò bá dé kò jìnnà. Ah àkùdáyà ó tún wá lọ sọ social media jẹ́ àwa lọ bẹ̀ ní ìsinmi ìsinmi sí ó mọ bẹ̀. bẹ́ẹ̀ni mo mọ oyè ah. jẹ àlọ jẹ ajá máa. ẹlẹ́dàá mi o ah, social media ṣàkóso àwọn ọ̀rẹ́ mi pátápátá ló máa rí i. ṣáníṣù àkúdàyà àkúdàyà èní yìí ní ìlà máa sọ èní ìlà máa yanjú ẹ̀. wọlé jàre pátíkàtì. ẹlẹ́dàá mi ayé mi o Fíkáyọ̀ Fíkáyọ̀ bábíjì ọkọ mi bábíjì Fíkáyọ̀ ṣàánú mi èmi ìyá rẹ̀ jẹ́ Fíkáyọ̀ gbaṣọ lára mi o ah, ayé mi o ẹlẹ́dàá mi ṣàánú mi olúwa ṣàánú mi mi jì ọlọ́run bá mi jì. eighty-eight point seven FM. nǹkan ń bẹ láyé mélòó mélòó wọn àwọn àrà mẹ́ẹ̀rírí eléyìí tó ń ṣẹlẹ̀ nínú ilé ayé tá a wà yìí ẹ fọkàn balẹ̀ màá jẹ́ àyín bẹ́tà pàápàá jùlọ lórí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ tó ń jà rìnrìn lọ́wọ́lọ́wọ́ báyìí màá yànnà ní ẹ̀ fún yín dáadáa lórí bí kú ṣe kú bọ̀bẹ́ ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátápátá màá yànnà ná fún yín mi ò dẹ̀ ní í ṣẹ́kọ̀ọ́ kù ń baby, thank you. It's my thank daughter. you so much for um, expressing yourself to me. Um, but you know, <sighs> ọkọ wa concern me. Ọkọ community wa yìí wọn fàyè gbà wá. Ihun hmm. tí ẹ gbọ́dọ̀ ṣàfihàn gan problem màdé So I'm just thinking, how do we go about it? Can I fi ṣe? Èmi ti wo gbogbo eléyìí You know what I mean? Yeah, my plans are a máa relocate a máa lọ I ibi tí ayé ti gbà okay and you know what we make it legal you know that's it that's it. yes and baby that's, <laughs> that's great that's great but you mm, mi ò lè fi ẹ sílẹ̀ báyìí kájọ lọ um, country to wà legal to legalize wa ah me trust ẹ Oh, àwọn we we'll have to legalize our marriage here yes we we'll get married. mo wá ń fi àtẹ̀lé sọ fún ẹ pé. I need to secure you by all. Yeah, <laughs> secure me, baby. I love I'm you the bag. So much. Yeah, baby, you're the bag. You're the bag. You are the bag. <laughs> Thank you, baby. Love you. Love you much. Oh All right, so everything for you. <laughs> all for you. Ah! ẹ̀yin kọ́ yìí bí wọ́n ṣe ń bá eré ìfẹ́ wọn bọ̀ rèé kó tó wá di pé àṣírí ó wá tú sí ìyá ọmọbìnrin yìí lọ́wọ́ wípé àwọn ọmọbìnrin méjèèjì wọ́n ti kó kúrò níbi tán ń gbé wọ́n ti kó lọ ìlú míì. My love. Ah, ìyàwó mi. <laughs> Baby. How are you? I'm Fine, I'm coming. Má bínú, mo ń try láti send mail yẹn sí Sure, you were dehydrated by. Oh no! Oh, Thank you, darling. You're such a sweetie. sure. <laughs> Yes, baby. Um, um, how are you? I'm good. You want some? No, I'm fine. You sure? Wow. Okay. Okay, that's fine. <laughs> mm. Mm-hmm. Um, you know, I've been meaning to discuss something with you. Come on, go ahead. You know you got me. You got me. You got me. <laughs> you got me. Okay. Um. I'm okay. àwọn Yorùbá wọ́n máa ń sọ wípé ọmọ ẹni òun là sẹ̀ǹdí ẹni tá a bá sẹ̀ǹlé. you are deep. you know what that's why I like you. o ní appreciation for the language and that's Yorùbá go ahead <laughs> go my baby. your baby. Um, I just feel like it's high time we got a child, you know, to kafide ade ifewa. And the kind of love that we share ó máa wà ó máa wà very unfortunate tá a bá wá rí ọmọ tó máa commiserate they have to learn from this type of love you know mm. so ah, mo wò pé pẹ̀lú community wa and everything báwo la ṣe fẹ́ ṣe we mm. need a child at least. ṣọ́mọ pé mi kọ́kọ́ ru ọ̀rọ̀ ọmọ ọ̀nà ọmọ ah. my own is i love you you love me and we are good together mm, forever mm. love Martin <laughs> is that what you want? yes baby. do. Yeah, baby. I'm, you know I can't do anything for you. Oh. Just determine the gender. And you know what I'll do? I'll get you all this so-called document. those guys in some balls, you know, physical balls. You know I'm man <laughs> enough. But yes, I'll just baby. get you one of them. He's going to stand in for us. Great. And um, a few adoption documents and all. Yeah. and we go to it and then I adopt ọmọ ìwọ ah. work on gender, gender tó anything for you trust you I love you I love you so much baby come on come on get it, get it get it get it I'm gonna baby, just no. get it get it <laughs> baby. arákùnrin eléyìí tó fẹ́ẹ́ fọmọbìnrin náà ṣaya òun ló jẹ́ káṣírí ó tú o. báyìí lòun àti ìyá ọmọbìnrin yìí ni wọ́n wá gbìmọ̀ papọ̀ ni wọ́n jọ gbé tó àdúrà kalẹ̀ ṣé ẹ mọ̀ pé ohun tó ń da ó ń fàdúà eléyìí tó kù díẹ̀ káàtó náà àdúà náà ló ń fẹ́ wọ́n wá gbìyànjú lọ́tún lọ́sì láti rí i dájú wípé wọ́n yọ ìfẹ́ ọmọbìnrin eléyìí tí sọmọ ti màmá yìí kúrò ní ọkàn ọmọbìnrin eléyìí tó ń ṣọkọ fún un Ọlọ́run sì gbàdúrà wọn bí ó ṣe padà lọ rèé bá ọmọbìnrin eléyìí tó ń ṣọkọ fún lọ́hùn-ún bí ó ṣe padà lọ bá mọ́ nìyẹn tọ́lọ́ ń dẹ̀ gbàdúrà àwọn tààràtààrà bó ṣe di pé kò padà lọ bá ọmọbìnrin eléyìí tó ń ṣe gẹ́gẹ́ bí ọkọ fún nìyẹn kò padà lọ bá mọ́ o ẹ̀yin kọ́ yìí láti ìgbà yẹn ó ní ìdààmú ìdààbò òun ló ti dé bá eléyìí tó ń ṣe bí ọkùnrin fún un tó dẹ̀ ń fojoojúmọ́ sunkún kiri lẹ́yìn ìwà àgbà yẹn ọmọbìnrin eléyìí tó ń ṣe bí ọkùnrin yìí ó wá ránṣẹ́ ó ránṣẹ́ pé àbúrò ọ̀rẹ́ rẹ̀ eléyìí tí wọ́n jọ ń ṣe erékeré tí ṣeré àkèré kiri yìí tí wọ́n sọ pé lóyìnbó ń melon. public place ni àwọn èèyàn ń wùwà tí ẹ mú. ẹ ti fi mí sílẹ̀ kí ló kọ́ mi public place àbáyé public place fẹ́ bàjẹ́ i'm talking about my life my wife You don't come mi pẹ̀lú public place. Uh, you know what tó bá fẹ́ kí n dìde níbí you gotta sit i need to call my man to you i need to talk to you i'm going crazy i need to so i need to talk to someone man. Okay, okay calm down. Tiko, calm down. She calm down. Why? How? She was everything to me. I gave her every damn thing. So fẹ́ mọ nǹkan sister ò kì í ṣiṣẹ́ kankan. I was the man. I've been the man and I'm still the man. I, I gave everything. She told me she needed a baby. She wanted a child. I gave her Jaden. Ọmọ yẹn lack motherly care now. What am I supposed to do? Only to find out my wife is getting married to a man. I mean a structural man that has nothing to offer. I am going nuts. Kò sí nǹkan tó kọ́ mi pẹ̀lú èrò mẹ́. Kí ló kọ́ mi pẹ̀lú public place? I am damn heartbroken. Have you forgotten that your, your sister introduced me to this community? Ó wá gbé mi wọnú odò ìfẹ́ tán. Ó padà lẹ́yìn mi. What am I supposed to do? Eh? What happens to our marriage? Our oath? The commitment? What happens? Hmm. Come on, Fashe! Ah calm down See, ọ̀rọ̀ yóò kì í ṣe fọ́ sísá mi fault màámi àti ọkọ tó fẹ́ fẹ́ gbogbo ni kò kí n ṣojú lásán ojú lásán ó yan ọwọ́ ayé ni. ọwọ́ ayé tó jọbọ ọwọ́ ayé ọwọ́ ayé ó ti ṣe orí burúkú because màá tako ọwọ́ ayé mo fẹ́ bá ọwọ́ ayé fà á ọwọ́ ayé ló fẹ́ bà tèmi jẹ́ lọ gba happiness mi dẹ̀ freaking ọwọ́ ayé i'm back for you ọwọ́ ayé is crazy máa jà pẹ̀lú ọwọ́ ayé tẹ́wẹ̀ calm down now. ẹni ẹ wà kọ́rọ̀ ò lè bá a yá. ìgbà tí ọmọbìnrin yìí tó ránṣẹ́ pé àbúrò ọ̀rẹ́bìnrin rẹ̀ tí wọ́n wá pàdé bàbá eléyìí tí wọ́n lọ sọ́dọ̀ ẹ̀ àwọn ni wọ́n ṣokùnfà eléyìí tọmọ ọkùnrin náà tó fi jọ́lọ̀ nípè eléyìí tó sì fa ìdí bó ṣe dàkúdà àyà. ọ̀rọ̀ mi wá dorí ò dorí ó dorí ẹ̀yin òǹbí wa nílé gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi báyìí ẹ fi lè sọ́wọ́ àlàáfíà yín kẹ́ ẹ má fi jẹun ẹ jẹ́ kí lè kó jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo wa nítorí pé irú àwọn nǹkan báyìí irú àwọn ẹ̀ṣẹ̀ báyìí ó ní wọ́n dá ní Sódómù àti Gòmúrà eléyìí tọ́lọ́run dẹ̀ fi pa wọ́n rẹ́ ọlọ́run o à ń fàsìkò ibẹ̀ má jẹ́ àríbínú rẹ o ìkìlọ̀ lélẹ́yìí tẹ́ ẹ bá ti róbìnrin àtobìnrin eléyìí tí wọ́n ṣe wọléwọ̀de tó fẹ́ẹ̀ pọ̀ jù ẹ tètè pè wọ́n ṣàkíyèsí tí wọ́n bá ṣe nítorí ìfẹ́ ẹ ti yín ẹ ní kí wọ́n ṣe nítorí ìfẹ́ ọlọ́run torí pọ́lọ́run ò lọ́wọ́ sí i ọlọ́run tó dákọ tó dẹ̀ dábo òun ló mọ̀dé abájọ láti jẹ́ pé kí wọ́n máa ṣe lọ́kọ láyà inú ọlọ́run ọba gan ò dùn sí nígbà tóbìnrin àtobìnrin Ah, ah. bẹ́ẹ̀ náà àwọn ọkùnrin sọ́kùnrin bó tilẹ̀ jẹ́ pé wọ́n sọ pé tó bá dìrọ̀lẹ́ ayé oríṣiríṣi gbà la máa rí ẹ̀yin òǹbí wa ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ẹ dákun ẹja máa pera wa ṣàkíyèsí lóòótọ́ ni pé ìwé mímọ́ bíbélì ó fìdí rẹ̀ múlẹ̀ àti àlèkùránì wípé ká máa bí sí ká máa rẹ̀ sí i àmófin ah, nǹkan kan kùn ó ní ká máa ṣèkáwọ́ wọn àwọn ọmọ tá à ń bí lóde òní ẹ jẹ́ máa ṣèkáwọ́ wọn mo dé bí mo dánu dúró náà azeez adẹnuranzi kò títí ìgbà míì tá máa láǹfààní àti pàdé ara wa ìyẹn lórí ètò báyé ṣe ń lọ lórí ìkànnì àgídígbò eighty point seven fm eléyìí tó kalẹ̀ síbàdàn ẹ̀ ǹlẹ́ ń bẹ̀ o òdì lábọ̀. mọ́mí Bísọ́lá má. What is it? Why are you crying? No, I'm not crying. Mi ò sunkún. Ah. Ṣebí ojú ẹ ló lérò rè. Àmú mi, mo ń rehearse fún audition tí mo lọ jọ Monday nù. Ọ̀dí eh? kí ni? Audition. Audition. Okay, o fẹ́ lọ darapọ̀ mọ́ àwọn onífíìmù tó máa ń ṣèrànù kiri. Okay, you want to join the chain of prostitution, Abi? Mú mi, prostitution bá wo. Ah, ah. Kò sáré o ṣiṣẹ́. Is the news? Kò sí nǹkan tó bò ń bẹ́ mọ́. Gbogbo ẹ̀ là ń They jump from one man's bed to another man's bed. Ṣé gbogbo ẹ̀ náà là ń gbọ́? Àbí wọ́n parọ́ mọ́ ni? àwọn onífíìmù tó yẹ pé tọ́ bá ti àpẹ́ lẹ́ẹ̀kan àbẹ́ méjì ó pọ̀ ju ẹ̀mẹ́ta náà fíìmù báyìí wọ́n ti ra mọ́tò ńlá. wo bí ní inú ilé mi tí mò ń sanwó ẹ̀ tí mo jẹ́ aláṣẹ àti olùdarí àti alákòóso inú ilé yìí èmi ni balógun ọkọ̀ inú ilé yìí èmi o èmi sọ pé kò sí ọmọ mi kankan tó máa darapọ̀ mọ́ àwọn oníṣàtà. mú mi wá ẹ. kó láì tí ẹ sílẹ̀ kó máa gbọ́ èmi kìrìsìtẹ́nì ìwọ tó wá láti ìdílé onígbàgbọ́ ọmọ tèmi yẹn ló wá fẹ́ lọ darapọ̀ mọ́ àwọn tó máa wọ àwọn oníhòòhò tó yẹ pé kó bá ti bobi tó bobi bá ó ti tán nìyẹn èyí tó kù falala ni àwọn yẹn lọ fẹ́rẹ̀ darapọ̀ mọ́ nínú nílé onígbàgbọ́ kò ṣeé ṣe i will not allow you mm-hmm. not now not anytime soon not ever so get that straight now. o tún yọwọ gate mo ní bolo tí ń bọ̀ bọ́ síbí ó yẹ kó mọ̀ pé ìyàtọ̀ ní ògbà gbẹ̀rẹ́ ní iṣẹ́ dìdìrín bọ́ síbí fún mi ojú wa bọ́ síbi fún mi n bolo sí mọ̀ mo lò lọ. ṣé kí nù ẹni ọgbọ́n kan tí mo sọ ni. owó o mi ló fẹ́ máa ṣe òṣì ló fẹ́ máa ṣe tó bá dominu ìranu ló fẹ́ máa ṣe àbí àbí bẹ́ẹ̀ kọ́ ṣọlá ò ní ìwọ̀n kú ni èmi náà ò ní gbà láàbọ̀ fún ẹ nínú lẹ́yìn àjọ kóra wọn nínú lẹ́yìn lẹ́yìn wàá gbà tẹ̀lé mi. mi kiri. Fumi, I like you. I like you, okay? And I, and I really like to get to know you better. Bọ̀bọ̀ boy, mọ ohun tó should be too Sori ibi tó fẹ́ lọ yẹn. Ó kò parun just wọ́n you mama. ẹgbẹ́. Eré kí lajọ ṣe lójúmọmọ, ó I have my terms and conditions. What? You are here. tó bá to ever. Give me that, go young, give me. In that bad way, I don't know why he keeps coming here. We are not in the same class. Hey! Kí ló dé máa ṣe jura yín lọ náà? Ah! Ah! ẹlẹ́mìí kúkúrú ni ẹ̀ẹ́mẹ̀rẹ̀ ni. kẹ̀ǹkẹ̀ ṣé olóòjà ni. dàbí lórí fún ẹ̀rù ẹ tó fi ń jọ́lọ́mí omi dàbí lórí ọ̀tá ẹ̀rí àdá àtàwọn mẹ́ta tó mọ̀ jẹ́ ta. ìyá kẹrẹ ẹyẹ ìyá kọ́kọ́ ọ̀ọ́dẹ̀rẹ̀ lẹ́lẹ̀ kẹ̀kẹ́ àṣàkẹ́lẹ̀ lẹ́kẹ̀ táwọn. ìràwọ̀ ńlá ló gbé wáyé. báyé ṣe ń lọ kò má ye mi o ibi ayé dojú kọ kò yé nìkan ẹ wá ṣẹlẹ̀ nínú ayé ilé ayé tàwa yóò. oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú ayé ilé ayé tàwa yóò ọlọ́pàá. àwa ènìyàn inú ayé ẹni àìmọ̀ ẹni táyẹyẹ ò tó nǹkan ọlọ́run nìkan láyé yẹ o. adìtúpa. ayé nínú ayé.